èmi yóò gbin iṣu. kí ni wọ́n yóò ṣe lọ́lọ́. èmi yóò gbin ọkà. máa fún ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi máa fún ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ni sàláì mọ̀ọ́rẹ́ ò máa fún mímọ́ ni sàláì ò máa fọ́ ọlọ́run lọ́pẹ́ máa fún ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi màá fún ọpẹ́ ló ń béèrè lọ́wọ́ mi mẹ́ni ṣàláìmoore ò máa fún mímọ́ ni ṣàláìmoore ò máa fọlọ́run lọ́pẹ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ẹni tó tún mú wa rí oṣù titun ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ titun ní ayọ̀ àti àlàáfíà ògo ni fún orúkọ rẹ̀ ẹni tó pa wá mọ́ tó pa ilé wa mọ́ tó pa ọ̀nà wa mọ́ a gbé ọlọ́run ga nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé òun ni ààbò wa òun ni ìrànlọ́wọ́ wa òun ni ìpèsè wa òun ni ojúrere wa òun ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa a fún àtìlẹ́yìn rẹ̀ ní gbogbo ọ̀nà lórúkọ jésù kristi ti násárẹ́tì ọ̀pá ìyìn kò ní ṣẹ́ mọ́ wa lẹ́nu ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun mìíràn yìí mo súre fún ọ ní orúkọ olúwa ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí kò ní kan fún ọ ọ̀sẹ̀ yìí ò ní jẹ korò agbára àrìnàyè ní tòótọ́ láti ọ̀dọ̀ ọlọ́run wá lórúkọ jésù ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo sọ tẹ́lẹ̀ nípa tiẹ̀ ìjáde àti ìwọlé rẹ kò ní mú àbámọ̀ lọ́wọ́ lórúkọ Jésù kò ní mú ibi lọ́wọ́ ọ̀sẹ̀ yìí tí ó bẹ̀rẹ̀ yìí ọ̀sẹ̀ titun yìí ẹ̀ Monday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án lórúkọ Jésù olùgbàlà a lò dídí ọ̀sẹ̀ ẹ̀ from Monday to Sunday lórúkọ Jésù yóò san án fún rere búburú kan kì yóò ṣubú lù ọ́ àrùnkárùn kì yóò wọnú ilé rẹ àdáwọ́lé rẹ yóò yọrí sí rere ire àti àánú yóò jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí wàá rí ojú rere Ọlọ́run wàá rí àánú ọlọ́run gbà lórúkọ jésù lọ́sẹ̀ yìí ò ní jáde àbámọ̀ ò ní wọkọ̀ àbámọ̀ ohun gbogbo tá à ń pè ní àbámọ̀ kò ní wá sójú ọ̀nà rẹ àdáwọ́lé rẹ yóò yọrí sí rere mo wá wí nípa tiẹ̀ lórúkọ jésù olùgbàlà àlá ibi ìran ibi tí sátánì pàrókò rẹ̀ fún ọ kò ní ṣẹlẹ̀ ọ lórí lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ ọ lórí ó dá ẹ̀mí mímọ́ wípé ẹlẹ́rù ibi gbé nínú ayé rẹ ẹlẹ́rù ibi kígbe nínú ayé rẹ ẹlẹ́rú ikú ẹlẹ́rú ìbànújẹ́ ẹlẹ́rú ọ̀fọ̀ ẹlẹ́rú àmúbọ́ ẹlẹ́rú ìdààmú nínú ayé rẹ ẹnikẹ́ni tó dẹrù ọ̀ràn nípa tiẹ̀ yóò forí ara rẹ gbé nínú ọ̀sẹ̀ yìí ò ní dààmú ò ní ráre ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò san fún rere mo béèrè fún ìrànlọ́wọ́ olódùmarè èyí tí ó gbé ojú rẹ sókè èyí tí ó la ọ̀nà níbi tí kò sí ọ̀nà èyí tí ó gbé orí rẹ sókè èyí tí ó gbé iṣẹ́ rẹ sókè tó fi ní farapa ìrànlọ́wọ́ ńlá ọlọ́run lórúkọ jésù ó yá kó dìde sí ọ ìrànlọ́wọ́ olódùmarè kó dìde sí ọ ìrànlọ́wọ́ ọba ọ̀run kó dìde sí ọ ẹni tó ní ayé àti ọ̀run ni mo fi ọ̀ràn rẹ lé lọ́wọ́ ẹni tó tó ní í gbà O náà ló yẹ ká fi ọ̀rọ̀ lọ ó ní mo fi ọ̀ràn rẹ lé lọ́wọ́ nínú ọ̀sẹ̀ yìí ojú ò ní tì ọ́ gbogbo ọwọ́ tó bá kọwọ́ lòdì lórí ọ̀rọ̀ rẹ ẹ̀mí mímọ́ yóò yẹ̀yẹ́ wọn agbára àjínde yóò tú wọn ká lórúkọ Jésù níbi tó lè dé níbi tó lè dé tí ìrì ayọ̀ rẹ wà ìwàláàyè Ọlọ́run kó gbà lé ọ lọ́wọ́ gbogbo àwọn tó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ lórúkọ Jésù Ọlọ́run kó gbà fún ọ gbogbo rere gbogbo tó ń wọ́nà fún lórúkọ Jésù yóò tẹ̀ ọ́ lọ́wọ́ mo sọ àsọ àsọtẹ́lẹ̀ ire nípa tiẹ̀ lónìí lórúkọ Jésù lórí iṣẹ́ rẹ̀ wọ businessmen women contractor wàá gba ìpè ayọ̀ lórúkọ Jésù wàá gba ìpè ayọ̀ iṣẹ́ tí ó fi ẹ̀rín ìyanu sí ọ lẹ́nu lórúkọ Jésù lọ́sẹ̀ yìí wàá gba ìpè ayọ̀ ọkàn rẹ yóò balẹ̀ ọ̀nà yóò là fún ọ ẹni tó ní ayé àti ọ̀run yóò lànà fún ọ yóò fọkàn rẹ balẹ̀ gbogbo ẹ̀yin oníṣòwò áńgẹ́lì ajé yóò pabùdó tì yín ẹ̀rọ ajé ṣoun jẹun ah, mo kà látinú ìwé onísàm psalm ninety one sorry psalm seventy one psalm seventy one mo ka ẹsẹ̀ yìí kọkànléní ogún ó ní ìwọ ó sọ ọlá mi di púpọ̀ ìwọ ó sì tù mí nínú ní ìhà gbogbo ògbó ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ìwọ ó sọ ọlá mi di púpọ̀ ìwọ ó sì tù mí nínú ní ọ̀nà gbogbo mo fọ́n àṣẹ jáde nípa agbára ọ̀rọ̀ Ọlọ́run yìí ọwọ́ agbára ńlá tó sọ ènìyàn méjì di ọ̀kẹ́ àìmọye ó ní mo pè wọnú ayé rẹ lọ fún ìsọdi púpọ̀ fún rere àṣẹ ọlọ́run fún ìsọdi púpọ̀ fún rere lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ kó wọnú bísínẹ́sì yẹn kó wọnú okòwò rẹ kó wọnú ìgbéyàwó rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wojú olúwa fún ọmọ àṣẹ ìsọdi púpọ̀ àṣẹ ìmúgbòòrò àṣẹ ìbísí lórúkọ jésù ó yá kó wọnú ayé rẹ lọ ọ̀rọ̀ ọlọ́run lórúkọ jésù kó ṣẹ mọ́ ọ lára ó lóun sọ láàrẹ di púpọ̀ òun sì tù ọ́ nínú ní ìhà gbogbo ìlérí ọlọ́run àti májẹ̀mú rẹ̀ fún ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìwọ tó ń tẹ́tí sí àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ àti àwọn ènìyàn gbogbo tó tún fi ránṣẹ́ sí lórúkọ jésù ìwà láàyè ọlọ́run yóò sọ ẹ́ di ńlá yóò fi ọkàn rẹ balẹ̀ yóò mú ọ ṣe rere ọ̀tá ò ní yọ ẹ́ ibi ò ní bá ọ ò ní jẹ korò ẹnikẹ́ni tá a ti inú obìnrin bí láyé tó bá fọwọ́sowọ́pọ̀ lòdì fún ibi lórí ayé rẹ lórúkọ Jésù olùgbàlà nípa tiẹ̀ yọ dààmú ẹ̀dá tó bá ní wàláàyè rẹ̀ bí o nínú lórúkọ Jésù olùgbàlà nítorí tiẹ̀ yóò fàyè sílẹ̀ oríire ò ní gbàbọ̀dé ikú ìṣẹ̀dá rí òní gbàbọ̀dé ibi lórúkọ jésù àtèmi àti ẹ lórí ọmọ àní pò lérí ẹkún ayé òní sáwa láàké ikú ọmọ ayé òní tú wá sí hòhò àní yàgàn ọjọ́ alẹ́ ògo ni fún ọlọ́run wa gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ó ṣe rere lórúkọ jésù ẹ ó ràn bí òrùn lórúkọ jésù múlẹ̀ ó ràn bí òrùn ògo yín tẹ́ ẹ mú wáyé gbogbo agbára tó bá lẹ̀ ní rògbòlò lórúkọ Jésù iná kó jẹun lọ lára wọn ògo ni fún Ọlọ́run bàbá ògo ni fún Ọlọ́run ọmọ ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́ ogun lé bàbá rí ò ní borí ẹ̀ ogun lé ìyá rí ò ní borí ẹ̀ ogun agbègbè tó wà kò ní borí ẹ̀ lẹ́ẹ̀kan sí ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ mo fi ọ̀ràn rẹ lé Olúwa àwọn ọmọ ogun lọ́wọ́ ìgbà tá a bá fi lé olúwa lọ́wọ́ kì í fọ́ àwo tá a fi lé e lọ́wọ́ kì í ya mo gbé ọ̀ràn rẹ lé olúwa ọlọ́run àwọn ọmọ ogun lọ́wọ́ lórúkọ jésù yẹ̀yẹ́ ayé ò ní yé ọ́ ah, yẹ̀yẹ́ ayé ò ní yé ọ́ lórúkọ jésù yẹ̀yẹ́ ayé ò ní yé ọ́ ò ní gbé sájò ò ní gbé sájò ìrìn àjò tó wà yẹn ó kéré oko délé lórúkọ jésù ò ní gbé sájò wọn ní fòkú ẹ ránṣẹ́ sílé àánú ọlọ́run yóò dájú lórí ẹ ààbò ọlọ́run yóò dájú lórí ẹ ó ṣe rere ní gbogbo ọ̀nà ògo ni fún ọlọ́run wa níbi iṣẹ́ rẹ wàrà àánú gbà wàá rí ojú rere èyí tó kàn lórí ọ̀rọ̀ rẹ next level yẹn ìwà láàyè ọlọ́run yóò gbé ọ débẹ̀ ohun tó rí bí ìṣòro nínú ọkàn rẹ yẹn ohun tó dàbí ìṣòro yẹn ẹni tó ní ayé àti ọ̀run yóò tán ìṣòro náà nínú ọ̀sẹ̀ yìí yóò tán ìṣòro náà mo fẹ́ kó gbàdúrà yẹn ẹ sí ọ̀rọ̀ ọlọ́run tẹ́mi mímọ́ tọ́ka sí mi yẹn mo fẹ́ kó fi gbàdúrà psalm seventy one verse twenty one ẹsẹ̀ kan yẹn fẹ́ kó fi gbàdúrà fún àṣẹ ìsọdi púpọ̀ àṣẹ ìsọdi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ó ní ìwọ sọ láàmì di púpọ̀ ìwọ ó sì tù mí nínú lọ́nà gbogbo kí ni sàtánì fi ń bọ̀ ọ̀nú jẹ́ pàṣẹ kó tú ẹ̀ nínú kó tú ẹ̀ nínú ẹ̀rí ìyanu yóò sì tẹ̀lé mo gba ọlọ́run ayọ̀ babalọ́lá gbọ́ bí o bá lè dí ìgbàgbọ́ ààyè nínú rẹ̀ lórúkọ jésù yóò sọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa mo gbé ilé ẹ̀kan sí bí ọmọ májẹ̀mú ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí oríire ò ní gbàbọ̀dé ikú ò ní sí ọkọ̀ wọ̀ ò ní sí oúnjẹ jẹ ò ní sí oorun sùn ò ní sí òde já ọ̀tá ò ní yó ẹ̀ ibi ò ní bá ọ ẹ̀yẹ ayé ò ní yí ọ ọkàn rẹ yóò balẹ̀ àdáwọ́lé rẹ gbogbo yóò yọrí sí rere gbogbo ẹ̀yin tí ń kọ́lé lọ́wọ́ ọlọ́run yóò bá yín yọrí ẹ̀ ẹ ó yin ọlọ́run ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run arákùnrin àti arábìnrin bí o ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ àdúrà sọtẹ́lẹ̀ agbára yìí máa fi ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn rẹ gbogbo àwọn tó wà nínú kọ́ńtàtì ẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ gbogbo àwọn ọkàn tó fẹ́ràn tó sì fẹ́ kí bí ó jẹ́ tiwọn láyé máa fi ránṣẹ́ sí wọn bí ó sì ti ń ṣe àtàwọn àtiwọ́ àtèmi lórúkọ Jésù a ò ní jẹ nínú ìkorò ayé wà láàyè Ọlọ́run yóò máa jà fún wa bákan náà ni mo tún ní láti rán ọ létí má gbàgbé yí pé dídé Jésù ó súnmọ́ tòsí àlàáfíà ní fún ọ bí o lè lóyún ní bíbí ọlọ́run kó máa bá yín bí. a ní láti máa fi ìgbà gbogbo múra sílẹ̀ bíbélì wípé tó bá jẹ́ nínú ayé yìí nìkan làwa ní ìrètí mọ àwa ní abòsí jùlọ jésù olùgbàlà ń padà bọ̀ wá sínú ayé yìí nínú àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ the next prophecy tó kù tó fá àwọn ọ̀nà fún ìmúṣẹ òun náà ní ìpè olórí áńgẹ́lì èyí tá ó pè wá sí òfurufú a ó jí àwọn òkú tó ti kú dìde wọn ó gbọ́ ìpè àkọ́kọ́ àwọn tó wà láàyè wọn ó gbọ́ ìpè kejì tí wọn ò fi ohun ayé bà ara wọn jẹ́ nítorí náà arákùnrin àti arábìnrin ẹ jẹ́ ká máa múra sílẹ̀ àwọn tí ń tán wọ̀nyẹn ẹ má jẹ́ ká fi ba ayọ̀ ayérayé jẹ́ lórúkọ Jésù a ó dé ìjọba ọ̀run a ó délé ológun fún àmọ̀ràn àbí fún àdúà ìgbaniníyànjú ẹ pè sórí aago yìí zero eight zero three four seven one four two seven zero. àwọn olóṣèlú ṣe sí i.